ẹ kú déédéé wòye o orúkọ mi ni akeem salam mo ní àlàyé pàtàkì láti ẹ̀ka ìlera ìlú ti basel ìfohùnránṣẹ́ yìí jẹ́ nípa abẹ́rẹ́ àjẹsára ìgbélárugẹ ìdẹ́kun àìsàn corona ẹ̀ẹ́kẹ́ni kí ni àjẹsára ìgbélárugẹ àti ìdí tí ó yẹ kí a gbà tí o bá gba àjẹsára lẹ́ẹ̀mejì ó ṣe ìdáàbòbò fún covid púpọ̀ síbẹ̀síbẹ̀ ààbò yìí ò parí lẹ́yìn oṣù mẹ́rin nítorí náà ilé-iṣẹ́ federal ti ìlera àwùjọ ṣèdúró àjẹsára tí ó lágbára èyí yóò fún ọ ní ààbò tó péye fún covid-19 lẹ́ẹ̀kan sí i ìlànà yìí kì í ṣe tuntun Àwọn àjẹsára mìíràn wà tí ó ní láti ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ẹ̀ẹ̀kejì, nígbà wo ni mo lè bẹ̀rẹ̀ láti gba abẹ́rẹ́ àjẹsára yìí? Ìwọ yóò gba àjẹsára ìgbéralárugẹ ní kété tí àjẹsára COVID kejì rẹ bá ti di oṣù kẹrin. Ẹ̀ẹ̀kẹta, níbo ni mo lè ti gba àjẹsára tí ó lágbára? Ṣé mo ní láti ṣe ìpinnu? láti ṣe ìpàdé. O lè gba àjẹsára ní ilé iṣẹ́ àjẹsára Corona ní Basel ní ìlú Basel. O ní láti gba ọjọ́ ìpàdé. O gbọdọ̀ kọ́kọ́ forúkọ sílẹ̀. O lè ṣe èyí lórí ayélujára ní www.coronainfzentrumbasel.ch tàbí o lè pe. Odo, ẹ̀jọ odo, odo, àrún àrún àrún ẹ̀fà àrún àrún. O tún lè gba àjẹsára ní àwọn chemist tàbí lọ́dọ̀ àwọn dókítà. Ìwọ yóò nílò ìpinnu láti pàdé níbẹ̀ pẹ̀lú. Ṣé o nílò ìrànlọ́wọ́ pẹ̀lú ìforúkọsílẹ̀? Ilé-iṣẹ́ gegege yóò ràn ọ́ lọ́wọ́. Wọ́n sọ èdè mẹ́rìnlá. O lè pe wọ́n lórí òdo ẹ̀fà ení èjì òdo ẹ̀fà ẹ̀sán èjì èjì èjì. Ẹ̀kẹrin, èló ni àjẹsára yìí? Ṣé mo ní láti sanwó? Ọ̀fẹ́ ni àjẹsára yìí fún àwọn ènìyàn tí ó ń gbé tàbí ṣiṣẹ́ ní Switzerland. Ẹ̀karùn, mo ní àwọn ìbéèrè nípa àjẹsára alágbára yìí ta ni ó lè ràn mí lọ́wọ́? Dókítà ìdílé rẹ tàbí oníwòsàn elégbòogi lè dáhùn àwọn ìbéèrè rẹ nípa àjẹsára COVID. Ẹ̀kẹfà, kí ni àwọn òfin tuntun fún àti wọ ìlú Switzerland? Nígbà tí o bá tẹ Switzerland láti ọmọdún mẹ́rìndínlógún àti jùlọ, àwọn òfin wọ̀nyí tún kan àwọn ènìyàn tí ó ní àjẹsára àti àwọn èèyàn láti orílẹ̀-èdè ìlú mìíràn tó pẹ̀lú yálà ọkọ̀ ayọ́kẹ́lẹ́, ọkọ̀ ojú irin tàbí ọkọ̀ òfuurufú. O nílò láti mọ àwọn òfin márùn-ún wọ̀nyí. Jọ̀wọ́ fi ìfiránsẹ́ ohùn yìí ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ àti ẹbí rẹ. Ó ṣe pàtàkì. Láti dáàbò ara àti ìmọ́tótó, ẹ jẹ́ kí a fọwọ́sowọ́pọ̀ láti dáàbò bo àìsàn yìí. Àìsàn ò ní yálé wa ó dàbọ̀.